بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبا وبا تيوفي فيري تيوفي كواجوني رولي ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ọlọ́wọ́n bá kí ó wà pẹ̀lú wa a ṣe àlàyé ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lórí ìdájọ́ almustahab obìnrin tó ń ṣe istihaba bákan a ṣe àlàyé lórí ìwẹ̀ ẹni tó ń ṣe istihaba fún gbogbo ìrun ìgbà wo ni ó tó wẹ̀ ní fún gbogbo ìrun àìbáwo ni ó ṣe kí ìrun rẹ̀ bákan náà a ṣe àlàyé lórí ọkọ àti aya tí wọ́n dìjọ wẹ̀ nínú ilé ìwẹ̀ lásìkò kan náà nínú abọ́ kan náà tí wọ́n máa ti ọwọ́ bọnu omi nígbà tí wọ́n wà ní ipò jánábà. عفوا تراني عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائض فيقرأ القرآن أني أبا أبوارنا والتي عائشة يا النبي صلى الله عليه وسلم رضي الله عنها ipe kana rasulullah sallallahu alaihi wasallam yattaki'u fi hijri anabi sallam ó ma ń fi orí rẹ̀ ti àyà àyà ti aisha radiyallahu anha ní ìfi ti pé ó ń sinmi èyí ni pé aisha ó yóò wà ní jòkó anabi sallam yóò gbé orí lé láyà láti fi orí ọrùn rẹ̀ tì sí orí àyà aisha wàánà áhìdùn léè tó sì jẹ́ pé Aisha wà ní ipò haibọ̀ èyí ni pé Aisha yóò ṣe yóò máa ṣe haibọ̀ lọ́wọ́ tó ń ti bẹ́ẹ̀ Ànábì sallam yóò gbé orí lé láyà fa yaqra'u yóò sì ka al so tí a bá ní èèyàn lè fi ara ti ẹni tó ń ṣe haibọ̀ tí a sì tún ka Qur'an ní ipò náà eléyìí fi pé haibọ̀ yẹn ohun tó ń jáde láti ara obìnrin ó ní ẹ̀gbin kìí ṣe obìnrin ọ̀hún gangan lẹ́gbin lórí hadithi àwọn masail tó wà nínú ẹ̀ ni pé hukmu mubasharatul ahid ò ìdájọ́ kí a fọwọ́ nu obìnrin tó ń ṣe haidọ̀ a ṣe àlàyé díẹ̀ lórí eléyìí ní ọ̀sẹ̀ tó kọjá ó ní pé فإنه يباح للرجل أن يباشر امرأته وهي حائض kò sí aburú fún ọkùnrin láti fi ara kan obìnrin rẹ̀ àbí láti fi ara nù àbí láti fọwọ́ pa nígbàtí obìnrin náà ń ṣe haidọ̀ lọ́wọ́ kò sí aburú kún òdìjọ sùn papọ̀ lórí bẹ́ẹ̀dì kan náà kò sí aburú kún òdìjọ ṣeré papọ̀ ní àsìkò tí ó ń ṣe haidọ̀ lọ́wọ́ ohun tí ó kàn ní í ṣe nú ẹ̀ náà ni pé kò ní fi kò ní bá lò pọ̀ fa'tazilu nisaa fil mahid torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní ẹ jìnà sí obìnrin nígbà tí ó bá ń ṣe haida ìjìnà sí ohun tí a gbà lérò ni pé i'tazilu mahalal haid haid ó ní pé ẹ jìnà sí ibi tí haida yẹn gangan tó ti ń jáde ní ojú ara èyí tí ọlọ́run ọba sọ pé ada ìdọ̀tí ni ẹ̀gbin ni ó ní ohun tó ń jáde ní ojú ara yẹn bákan náà a ṣe àlàyé ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn yahood wọ́n jẹ́ ẹni tó yẹ pé nígbàtí obìnrin wọn tó bá ń ṣe haibọ̀ wọ́n máa ń jìnà sí obìnrin náà wọ́n à ní jẹun papọ̀ mọ́ wọn wọ́n à ní jókòó pẹ̀lú wọn wọn à ní sun yàrá kan náà pẹ̀lú wọn ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó já ìṣesí àwọn yahudi yìí nírọ́ ó sì kọ̀ fún mùsùlùmí láti kọ́ṣe pẹ̀lú irú ìṣesí báyìí anabi ní ìfàlù kulla shay illa gbogbo nǹkan ni ẹ papọ̀ pẹ̀lú obìnrin yín àyàfi àjọṣe pẹ̀lú àjọṣepọ̀ ní tọkọtaya èyí tí a ń pè ní aljima. Uh, èyí ni pé ẹ fara nù wọn ẹ jẹun pẹ̀lú wọn ẹ jókòó pẹ̀lú wọn ẹ jọ ṣeré papọ̀ ẹ sọ̀rọ̀ papọ̀ gbogbo nǹkan pátá ni ẹ ṣe pẹ̀lú wọn ṣùgbọ́n ẹ ò gbọ́dọ̀ sún wọn wọn ní ìsúnmọ́ pé à ń bá ara ẹ nílò ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì tí ó wà nínú àhàdíìfì ó ní ìdájọ́ kíka al àti fífọwọ́ kan alukur'an fún obìnrin tó ń ṣe haida lọ́wọ́ gẹ́gẹ́ bí àlàyé ṣe rí kọjá ní ọ̀sẹ̀ tó kọjá ó ní pé hadithi yìí ó fi hàn wá wípé anabi sallallahu alaihi wa sallam ó máa ń fi orí ti àyà aisha nígbàtí aisha wà ní ipò janaba yóò sì wá ka alukur'an èyí ni pé ipò janaba tí aisha wà kò mú kí anabi sàásálàm kó má ka alukur'ani nínú yàrá ẹ̀ bẹ́ẹ̀ ni ò mú kí anabi sàásálàm kó má ka alukur'ani nígbà tí ó fi ara tì í so bákan náà eléyìí fi hàn pé ó ti wáyé ipe a sí obìnrin tí ó bá ń ṣe tó bá tó bá ń ṣe haibọ̀ lọ́wọ́ láti ka alukur'an àbí láti fọwọ́ kan alukur'an ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n ní kò burú nígbàtí bùkátà bá wá láti ka alukur'an fún obìnrin tí ó ń ṣe haida lọ́wọ́ lápèjúwe ó há alukur'an ó ń bẹ̀rù wípé àsìkò tó máa fi ṣe haida yẹn yálà ọjọ́ mẹ́rin ni ọjọ́ mẹ́ta ni ìgbà míì ọjọ́ mẹ́ndínlógún àbí àbí tí ọjọ́ tí ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń bẹ̀rù kọ́ pé Qur'an tí òun há yẹn kó wọn mọ́ gbàgbé àwọn àfáàní kò sí aburú tí ó bá lè máa ṣe muraja'a ohun tó há tó fi lè mọ́ gbàgbé rẹ̀ ṣùgbọ́n láìsí pé yóò fi ọwọ́ kan al-Qur'an bákan náà wọ́n ní kò sí aburú tí a bá rí ẹni tí ó sí al fún ó lè máa fi ojú tọ al yẹn láì pé ó fi ọwọ́ kan al-Qur'an. al quran fún ẹni tí ó bá ń bẹ̀rù àti pé kóhùn ó gbàgbé ohun tí ó ti há nínú alukur'an bákan náà kò sí aburú kó ka alukur'an jáde látẹnu tó bá jẹ́ bí ntójọmọ́ àdúrà ni gẹ́gẹ́ bí ayatul kursi fẹ́ni tó ń kà tó fẹ́ sùn obìnrin tó ń ṣe haida lọ́wọ́ kò sí aburú fún náà láti ka ayatul kursi kó tó di kó sùn àbí ó ń kà láti pé ó ń rawọ́ sí ọlọ́run ọba ní àsìkò náà kò sí aburú fóbìnrin tó wà ní ipò haidọ̀ láti ka irú àwọn àyà báyìí àbí kọ́ pé àwúrdì ah, ni ẹni pé ó ti mú ní ẹ̀sìn gbogbo lásìkò kan ó máa ń ka alukoran gẹ́gẹ́ bí anabi sàlá bó wa níjànú pé ká ka àbí nígbà tí a fẹ́ ta fẹ́ sùn àti àwọn àyè tí ó dá láti ṣe irú àwọn àdúrà báyìí kò sí aburú fún ẹni tí wọ́n bá ń ṣe haibọ̀ kóun náà ṣe irú àwọn àdúrà yẹn bákan náà gẹ́gẹ́ bí irú àdúrà rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ni ṣùgbọ́n kò sáburú fún obìnrin tó bá ń ṣe haida láti karú àwọn aya báyìí gẹ́gẹ́ bí rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana eléyìí náà àyà alukur'an ni obìnrin tó bá ń ṣàdúà kò sí aburú láti kà á gẹ́gẹ́ bí irú àwọn àyà yìí bákan tó bá yẹ pé àsìkò tí ò fi ṣe ìmára yẹn àsìkò tó pọ̀ ní bí irú ẹni tó ń ṣe nifas tó yẹ pé ń gbà míì ogójì ọjọ́ òní wọn lò àbí jù bẹ́ẹ̀ lọ kó tó di pé wọ́n mára irú àwọn yẹn àwọn àfáà ní kò sí aburú láti ka alukur'an fún ẹni tí yóò wà lásìkò yẹn torí pé tó bá ń bẹ̀rù àti àti jẹ́ pé yóò gbàgbé àwọn nǹkan tó ti há nínú nínú alukur'an kò sí aburú fún láti karu láti ka alukur'an lásìkò náà bákan náà àwọn obìnrin tó ń lọ sí ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àsìkò yìí tó yẹ pé àwọn obìnrin ń lọ sí skul tó yẹ pé ń gbà ní skul yẹn wọ́n á ṣe ìtìbá ẹni pé wọ́n ṣe ìdánwò àbí wọ́n kọ ó lè jẹ́ pé wọ́n kà ní kí tíṣà ò gbọ́ àbí kí wọ́n kọ sínú eh, ìwé kò sí aburú fún obìnrin tó bá ń lọ skul lásìkò yẹn láti ṣe irú àwọn nǹkan báyìí tó bá jọ mọ́ alukur'an so eléyìí ni ohun tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe pé bó tilẹ̀ jẹ́ pé àgbà fún obìnrin láti fọwọ́ kan alukur'an àbí láti kà á ṣùgbọ́n àwọn bọ̀rúrí tí ó lè mú láti ka alukur'an àwọn àyè tí a kà sílẹ̀ òun náà ni irú àwọn àyè yẹn ṣùgbọ́n kíka alukur'an tí anabi sallam tó ń kà nígbà tí ó fi ara ti Aisha eléyìí kò sí aburú kankan náà torí pé Aisha gangan fún rẹ̀ kọ́ ni ìdọ̀tí ohun tó ń jáde láti ojú ara ẹni tó ń ṣe haidọ̀. òun gangan ní ìdọ̀tí wallahu alam bákan náà àfọ́ onítìrà sọ pé an mu'adha qalat sa'altu aisha radiyallahu anha فقلت ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت فقلت لست بحرورية ولكن أسأل فقالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة أني أبا حديثي ولاتي أدو معاذة أبي عائشة يا النبي صلى الله عليه وسلم رضي الله عنها أبي ليري بي ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة bóòló ti في tó fi jẹ́ pé obìnrin ti ń ṣe haidọ̀ ààwẹ̀ tó fi ilẹ̀ nígbà tí ó ń se haidọ̀ lọ́wọ́ tó bá gbé oṣù Ramadan ni yóò san àwẹ̀ irun padà ṣùgbọ́n irun tó fi ilẹ̀ kò ní san padà yé ti jẹ́ ó ní Aisha pé ni ọ kí nìdí ara ìlú kan ni tí a ń pè ní tí a ń pè ní Harura nínú Iraq fakult ni obìnrin náà bá sọ pé lastu bi Haruriya walakin as'al ah rárá o ṣe ara Haruriya ṣùgbọ́n ìbéèrè lásán mò ń ṣe فقالت أني عائشة بصفون كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة ipe irú àwọn nǹkan báyìí ó ń bá ó ń bá wa náà ṣe papọ̀ nígbà tí a wà ní àsìkò ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin wa máa ṣe haidọ̀ ṣùgbọ́n wọ́n ń pa wá láṣẹ láti fi láti láti láti ṣe ààwẹ̀ láti gba ààwẹ̀ tí a fílẹ̀ ṣùgbọ́n wọn pa wá láṣẹ láti fi láti kí irun tí a fílẹ̀ táàkì lásìkò táà ń ṣe lọ́wọ́ so hadithi àwọn masáyìl tó wà mẹ́ ni pé obìnrin tí ó ń ṣe haidọ̀ tó bá fi ààwẹ̀ sílẹ̀ lásìkò ààwẹ̀ tí àsìkò ààwẹ̀ yẹn bá kọjá yóò san ààwẹ̀ tí ó fi sílẹ̀ ṣùgbọ́n àwọn àrùn tó fi ilẹ̀ kò ní san ìrun náà padà hadithi aisha tí a kà ní ẹlẹ́ẹ̀kẹta yìí ó ní pé mu'adha oru lójú wípé ààwẹ̀ ọ̀ràn àyàn ni ìrun náà ọ̀ràn àyàn ni èyí sì tó a fi ẹni a ṣe ìrun a kì í a gba ààwẹ̀ ṣùgbọ́n àní kírun padà a san ààwẹ̀ àní san ìrun nígbà tó yẹ pé méjèèjì ọ̀ràn àyàn ni méjèèjì pàápàá jùlọ ju ààwẹ̀ lọ so ìdínú tí Aisha tó fi dá lóhùn pé aharuriyatun anti haruriya gbogbo ẹni tí ó bá jẹ́ oní àkídà khawarij oní wọ́n ń pè ní haruriya torí pé àwọn khawarij nígbà wọ́n pọ̀ tí wọ́n kóra wọn jọ ìlú tí wọ́n lọ sá tí wọ́n lọ sá di nìyẹn ibẹ̀ ni wọ́n mú ní ìlú tí wọ́n ti ń tọ́jú wà papọ̀ so ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn khawarij láti ìlú yẹn náà ni wọ́n ti dìde torí pé ibi tí wọ́n lọ wọ́n lọ tẹ̀dó nìyẹn bó lẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń gbé bẹ̀ tẹ́lẹ̀ so bet àwọn ibi táwọn náà rọ́ lọ́nu gẹ́gẹ́ bí Boko Haram tí wọ́n rọ́ lọ sí Maiduguri àbí Sambisa so ẹni wọn bá nírú àkídà wọn ní ah, ṣé ara sandiza ni wọn so ìtumọ̀ nìyẹn so ni Aisha wa ni ṣé haruriya ni wọn ni bet kí ni àkídà àwọn khawarij lórí obìnrin tí ó ń ṣe haidọ̀ tó fi rún lẹ̀ àwọn ó di ọ̀ranyàn fún gbogbo obìnrin tó bá ṣe haidọ̀ kó kírun kò ní fi ìrun lẹ̀ torí kó ń ṣe haida apá kan nínú àwọn àkídà àwọn àwọn apá kan nínú wọn ni pé yóò fi ìrun lẹ̀ ṣùgbọ́n yóò san ìrun padà lẹ́yìn ìgbà tí ó bá ṣe haida tán gẹ́gẹ́ bí ó ti san ààwẹ̀ padà so ìdínú tí Aisha tó fi bèrè pé ṣé haruriya ni ó ni èyí ni pé ṣé khawarij ni ó ni bákan náà àwọn khawarij àwọn ni ìka kan nínú ìka àwọn mùsùlùmí tí wọ́n ya lẹ́yìn Sayyidina Ali nígbàtí fìtínà dá bọ́ọ̀lẹ̀ tó bọ́ọ̀lẹ̀ ní àárín Sayyidina Ali àti Uthman lórí àwọn tí wọ́n pa àti Muawiya lórí àwọn tí wọ́n pa Uthman so àwọn apá kan nínú àwọn tí wọ́n tẹ̀lé Sayyidina Ali àwọn ni Khawarij àwọn apá kejì nínú wọn àwọn ni ṣíà so àwọn khawarij yẹn àkídà àwọn ni pé gbogbo ẹnikẹ́ni tí ìbá ti ṣe khawarij kèfèrí ni so ó tọ́ káwọn pa wọn but n tí Aisha nílò ń bí ni pé nínú àkídà àwọn ni pé obìnrin yóò san irun padà irun tí ó bá jẹ ní àsìkò tó ń ṣe ah, haidọ̀ lọ́wọ́ so ṣùgbọ́n ìdáhùn tí Aisha dá lóhùn ní pé kánà yusibuna dhalik ẹni pé haidha ó ń ṣẹlẹ̀ sáwà náà lásìkò ànábi sallallahu alayhi wa sallam fanu'maru bi qada'i sawm wọ́n pa wá láṣẹ pé ká gba àwẹ̀ padà ká san àwẹ̀ wala nu'maru bi qada'i salat wọn ò pa wá láṣẹ ká kírun padà ká san ìrun tí so eléyìí ó fi hàn pé anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni tí ó ń pa wọ́n láṣẹ kò sí ẹlòmíì tó tó pa wọ́n láṣẹ so nígbà tí anabi sì ti pàṣẹ ó fi hàn pé àṣẹ ọlọ́run ọba ni yálà wọ́n mọ hikma tó wà ń bẹ àbí wọn ò mọ̀ kò sí yàtọ̀ dandan ni kún mu lò so àìmọ̀ hikma lórí ní ta pani láṣẹ pé ká ṣe kò mú kí a fi nǹkan náà sílẹ̀ láti má ṣe so ìdínú tí Aisha fi fi béèsì ìdáhùn ẹ̀ lórí pé àṣẹ ànẹ́bì ni kóbìnrin kó san àwẹ̀ padà ṣùgbọ́n kò ní san ẹ̀rùn padà náà kí wá ni hikma tó wà nínú pé obìnrin yọ obìnrin tó ń ṣe haibọ àbí nifas yọ san àwẹ̀ padà kò ní san ẹ̀rùn padà ìgbà míì ọlọ́run ó máa ń ṣe òfin tó yẹ a mọ̀ kí ni hikima kí ni òye àti ọgbọ́n tó wà ń bẹ̀ ìgbà míì àmọ́ bet èyí tí àwọn afá sàlàyé rẹ̀ ni pé tí a bá wòye sí ààwẹ̀ a ń fi ààwẹ̀ sílẹ̀ kìí ṣe pé torí pé a lè gbà obìnrin tí ó fi ààwẹ̀ yẹn sílẹ̀ kìí ṣe pé torí pé kò lè gba ààwẹ̀ yẹn dásìkò tó ń ṣe haibà lọ́wọ́ àbí láìsíkò tí ó ń ṣe nífàsì lọ́wọ́ ṣùgbọ́n ó wà ní ipò ẹni tó ní rúdùrí àìgbádùn òun náà wà ní agbọn àwọn tí wọn ò gbádùn tí wọn ní rúdùrí wọn ò gbádùn àìgbádùn rẹ̀ kìí ṣe pé bóyá kò lè gbà àwẹ̀ yẹn torí pé ó wà nínú ẹ̀gbin ẹ̀gbin yẹn ó sì wà pẹ̀lú ẹ̀ ní gbogbo àsìkò yẹn èyí ni pé ẹ̀gbin yẹn kò sí àsìkò kan ní àsìkò tó wà nínú ẹ̀gbin yẹn tí àsìkò eh, tí ẹ̀gbin yẹn kú lára rẹ̀ tí ó fi lè kírun so ẹ̀gbin yẹn dẹ̀ ní ó lè jẹ́ pé ọjọ́ méjì ní mẹ́ta mẹ́rin márùn ó lè jẹ́ pọ́dọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ méjì ní so kò ní sí ìnira fún ẹni tí ó fi àwẹ̀ lẹ̀ka ní kọ́gbà àwẹ̀ torí pé àwẹ̀ yẹn ọwọ́ oṣù yẹn náà nìkan ni oṣù kan péré ni nínú ọdún so tí Ramadan bá parí tó bá fẹ́ gbàwẹ̀ nínú Shawwal ọ̀wọ́ ọjọ́ yẹn náà ni wọ́n gbàwẹ̀ kò tún sí àwẹ̀ míì mà títí Ramadan tó tó fi dé àyàfẹ́ tó bá fẹ́ ṣe tọ̀tọ̀ wù ẹ̀ ṣùgbọ́n ni ó fi ìrun sílẹ̀ tába kódà ká jẹ́ pé ìrun ọjọ́ mẹ́ta péré ni ìrun yẹn àsìkò tí ó sàrun yẹn padà ìrun míì tún wà ní àwọn àsìkò yẹn tó tọ́jọ́ ọ̀ràn yẹn lé lórí bẹ́ẹ̀ sì ni ẹ̀ẹ̀ máa lóòjọ́ so ìnira yóò wà ń bẹ̀ ká ní obìnrin tó fi haibọ̀ sílẹ̀ ní ọdún mẹ́ńlá ọjọ́ mẹ́ńlá ká ní kó sọ kó san ìrun ọjọ́ mẹ́ńlá a ó rí pé ìnira tó ìnira pọ̀ ń bẹ̀ so ìdínú tí ọlọ́run fi ṣe ìdẹ̀kùn fún àwọn obìnrin láti má san ìrun padà torí ìnira tó wà nù rẹ̀ so ohun tí a fi to obìnrin tí tó ń ṣe haida má àwọn tí wọn gbádùn torí pé ọlọ́ni mankana wa mankana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ẹni tí ó bá jẹ́ pé kò gbádùn àbí ó wà ní ìrìn àjò so àwọn àfáà papọ̀ mọ́ àwọn obìnrin àwọn ẹni tó ní òrìrì àìgbádùn òun náà fi àwẹ̀ lásìkò yẹn yóò wá san àwẹ̀ yẹn padà ní àsìkò míì so hikma tó wà ń bẹ ni pé ìdẹ̀kùn ó ní ọlọ́run ọba ló ṣe fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin tó ń ṣe haida láti má san ìrun papọ̀ and then a mọ̀ pé ah, al tajlibu at-taysir ẹni pé ìnira òun mú ìdẹ̀ra wá so ní òfin Islam gbogbo nǹkan tí ìnira bá ti wà nú ẹ̀ a wà ọ̀nà ìdẹ̀kùn fún so that àfi ní àfi ní nira wa lórí ẹ̀sìn masala ẹlẹ́ẹ̀kejì ó ní pé ó ní àwọn eléyìí ni àdíìsì ìgbẹ̀yìn nínú bábi haidambi ṣùgbọ́n nínú ohun tí a ti kà kọjá ohun tí àwọn àfà tẹnu wọn kò sí lórí ọ̀rọ̀ àwọn ẹni tí ó ń ṣe haidọ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé annahu yajuzu wọ́pù haid wan wọ́pù alhaid wa nufasa kò tọ́ kí a bá ẹni tó ń ṣe haidọ̀ àbí ẹni tó ń ṣe nífàsì ká bá lò haramu ni kò sí ìyapa ẹnu ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn olùmọ̀ wọn fẹnu kò lórí pé obìnrin tí ó ń ṣe haidọ̀ ìrun ti bọ́ lórí ẹ̀ ní paláṣẹ àti san ìrun tí ó ní àsìkò tó ń ṣe haidọ̀ àbí lásìkò tó ń ṣe haidọ̀ nífàsì padà ṣùgbọ́n ààwẹ̀ onìkan ni tí ó jẹ́ ọ̀ranyàn fún láti láti san padà ẹlẹ́ẹ̀kẹta ni pé obìnrin tó ń ṣe haidọ̀ kò sí apẹ ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé kò tọ́ fún láti ṣe tawaf kò tọ́ fún láti ṣe tawaf yálà ó ń ṣe haidọ̀ ni àbí ó ń ṣe nífàsì gẹ́gẹ́ bí a ti sọ kọjá ṣùgbọ́n gbogbo àwọn iṣẹ́ tó kù nínú iṣẹ́ tí àwọn tó ń lọ sí hajj tí wọ́n ṣe gbogbo ẹ̀ lòun ó ṣe ṣùgbọ́n tawaf ó nìkan ni kò ní ṣe torí pé tawaf òun náà bí irun ni torí pé ànábì pé tawaf ní irun náà ẹlẹ́ẹ̀kẹrin ni pé kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé ó tọ́ fún obìnrin tí ó ń ṣe haidọ̀ láti ṣe oríṣiríṣi ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àwọn alkar tó wà nínú alkur'an gẹ́gẹ́ bí àdúà àbí ìsádi ọlọ́run ọba kò sí aburú fún obìnrin láti ṣe tó bá ní àsìkò tó wà ní haidọ àbí nifas bákan náà kò sí ìyapa inú ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé ó tọ́ fún obìnrin tí ó ń ṣe haidọ àbí tí ó ń ṣe nifas láti wọnú mọ́sálásí tí ó bá ní bùkátà bẹ̀t kìí ṣe pé láti pẹ́ nínú ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé bùkátà rẹ̀ bùkátà tí ó jókòó pẹ́ ni gẹ́gẹ́ bí obìnrin tó ń kéwú tó ń lọ sílé kéwú tó sì yẹ pé inú mọ́sálásí ni wọ́n ti ń ṣe kéwú yẹn bẹ̀t ohun tí ó ṣe pàtàkì jù náà ni láti ṣọ́ mọ́sálásí yẹn kí ìdọ̀tí nífàsì rà bí háìdà rẹ̀ láti máa fi ba mọ́sálásí jẹ́ ṣùgbọ́n nígbà tó yẹ pé bọ̀lúrí ni kò sí aburú fún òun náà láti jókòó láti bá wọn ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà bákan náà kò sí ìyapa ẹnu ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ kí ọkọ ẹni tó ń ṣe haida àbí tó ń ṣe nifas láti fi ọwọ́ nu ìyàwó ẹ̀ láti bá ṣeré papọ̀ láti bá ṣe gbogbo nǹkan tí wọ́n jọ ń ṣe papọ̀ wọ́n jọ ṣe papọ̀ ọwọ́n tí wọn ò ní ṣe papọ̀ náà ni jimá wallahu alam kitabu sọ́lá àti ah, parí ọ̀rọ̀ haibọ̀ àfáà yìí ó fi muqaddima yìí ó fi ṣe torí ìrun náà ni torí pé gbogbo àwọn nǹkan tí a kà sẹ́yìn níbi ìmára àlùwàlá ìgbẹ́ ẹ̀gbẹ́ kúrò lára ìwẹ̀ tẹ̀yẹ́mọ̀mù àti ìmára kúrò níbi haidọ̀ gbogbo ẹ̀ pátá ìmúra sílẹ̀ de ìrun kíkí náà ni so torí ìrun náà ni gbogbo eléyìí ìdínú tí àfààyàn fi mú àwọn àbọ̀ àbòyàn wá ní àkọ́kọ́ qawluhu as ìtumọ̀ as tí àwa Yorùbá ń pè ní ìrun ní èdè lárúbá ni àdúà èyí pé àdúà ọlọ́ni khud min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum so nínú àyà yìí asọ́lá ó wá nú ẹ̀ ní ìtumọ̀ àdúà ọlọ́ni gbà nínú owó wọn léè tó ṣe sàdákà torí àti fi ṣe ìmára fún wọn kó o sì ṣàdúà fún wọn torí pé àdúà rẹ ìfàyàbalẹ̀ ni fún wọn èyí ni pé tí àwọn àwọn mùmùní tó bá mú zakawa àbí tó bá mú sadaka wá fún anabi sallallahu alayhi wa sallam láti fún ẹni tí ó tọ́ sí tí anabi bá gbà yóò ṣe àdúà fún ẹni tí ó mú wá ìdínú tó fi jẹ́ pé ó wá nù sahihul bukhari àti muslim láti ọ̀dọ̀ abdullahi ibn awfa أني كان النبي صلى الله عليه وسلم إذا أتاه قوم بصدقتهم قال اللهم صل على فلان وفلان ipe lásìkò ànábì sàásánlám tí àwọn kan bá bá mú sádàkà àwọn wá ànábì yóò sọ pé allahumma salli ala Ọlọ́run ṣe àdúà fún lágbájá àti lágbájá so kelma sọlá àdúà ó ní ànábì sàásánlám ó ní fàátáwò abìbì sọ́dakọ̀ ó ní bàbá mi náà wọ́n mú sọ́dakọ̀ ti ẹ̀ wá lànàbí sọ pé Allahumma salli ala ali abi awfa so anábì ṣe àdúà fún ìdílé àbí awfa lórí sọ́dakọ̀ tí wọ́n mú wá so ilé fi hàn wá pé ìtumọ̀ as-salah ó tí a bá sì wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá à ń ṣe nú ẹ̀ náà ni ohun tó jọ mọ́ àdúà náà ni ṣùgbọ́n ní ẹnu èdè àwọn àfá onímímọ̀ lórí ẹ̀sìn Islam ohun tí a ń pè ní as-sala ó ní àwọn iṣẹ́ kan pàtó pẹ̀lú àníyàn ní àsìkò kan a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar a sì máa ń parí ẹ̀bẹ̀lú pẹ̀lú assalamu alaikum bí a ṣe ń ṣe àpèjúwe as-salati nínú ní ọ̀dọ̀ àwọn àfáà ìpè iṣẹ́ kan ní pàtó tá a máa ń ṣe pẹ̀lú àníyàn ní àsìkò kan pàtó lí èyí tá a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kábàrà a sì máa ń parí ẹ̀ pẹ̀lú assalam bákan náà irun yìí sílà bayna al-abd wa bayna ó ní àṣepọ̀ kan láàrin ẹrú àti ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú òun yẹn o ní ẹrú fi máa ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ torí títóbi ìrun nígbàtí ọlọ́run ọba tí ó ṣe ní ọ̀ràn èèyàn ló lé àwa mùmìnì lórí ọlọ́run ṣe lọ́ràn èèyàn fún ànábì sallallahu alaihi wasallam nígbàtí ó ṣe Isra'i àti Mi'raj pẹ̀lú ànábì ní sallallahu wa sallam torí pápá irun bákan náà torí títóbi irun ọlọ́run pè ní ìmáàni ọlọ́run ní so èyí fi hàn pé gbogbo ẹni tí kìí ní pẹ̀pẹ̀ torí pé ọlọ́run pè irun ní ọlọ́run ọba kò jẹ́ ẹni tí yóò dùn yín ní ládàá ìrun yín èyí ni pé ìrun tí ẹ̀ ń kí tẹ́ kọjú sí baitul maqsid síwájú kí a tó kọjú sí kaaba so àwọn àrùn tẹ́ ti kí nígbà tẹ́ kọjú sí baitul maqdis yẹn kò ní lọ lásán ọlọ́run ọba fún yín ní ládàá rẹ̀ so ọlọ́run pé ìrun yẹn ní imani níbí bákan náà nínú àsọtẹ́lẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbàtí anabi wà ní àsìkò tí àìgbádùn lásìkò tí anabi ti fẹ́ kú nínú tí a gbà wá láti ọ̀dọ̀ sayidina ali ó ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìkẹyìn anabi sallallahu alayhi wa sallam ó náà ní ìrun ìrun ìrun nígbàtí anabi sallallahu alayhi wa wà ní orí àìsàn tó fẹ́ kú ohun tó ń sọ fún àwọn mùmínì náà ni pé kí wọ́n mójútó òun kí wọ́n mójútó òun ó ní as-sala as-sala ittaqullah fima malakat aymanukum ipe irun ẹmójútó òun ẹmójútó òun bákan ọlọ́run ọba nínú àwọn nǹkan tí ọlọ́run ọba gbé ní gbélé gbé sí lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ìyàwó wa gẹ́gẹ́ bí àwọn ọmọ ọ̀dọ́ wa ká páyọ̀ ọlọ́run lórí wọn ṣùgbọ́n ohun tí anabi sàlọ́ sálàm tí ó ṣe àsọtẹ́lẹ̀ rẹ̀ òun náà ni ìrun ìrun ìrun eléyìí fi hàn wípé ìrun ó ṣe pàtàkì bákan náà nínú pàtàkì ìrun ó jẹ́ ohun àkọ́kọ́ tí àkọ́kọ́ ṣe ìṣirò rẹ̀ lóòjọ́ ń gbé ní alkiyama nínú ṣe ọmọ anabi adam torí hadith tó wáyé pé anabi sallallahu أني إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة ohun àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe ìṣirò fún ọmọ ẹ̀dá lóòjọ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama nínú àwọn aṣẹ́ wọn ó ní ìrun ṣe ọní ọlọ́run ọba wa sọ fún àwọn màláíkà rẹ̀ pé unzuru fi salati abdi atammaha am naqasaha ẹ wo ìrun ẹrú mi sókè tó pé àbí oyin jẹ nínú òun rẹ̀ fàyínkáàna ti tàmàtàn kú ti bàtìláwù tàmà tí ó bá kí irun yẹn pé ọlọ́run nìkan ọkọ̀ ládàá pípé fún un tí ó bá sì kí irun yẹn ní yíyan jẹ ọlọ́run ni òǹdúrù alẹ́ abdimin tẹ̀tọ́gbọ̀rí ọ̀dà ẹ ohun tó tún ṣe nínú àwọn irun náfìlà tó kí èwo ló kí tó pé nú ẹ̀ tó bá wá ní tàtọ́wù èyí tó ṣe ọlọ́run ní ibi tó yin jẹ́ nù ìrun ọ̀ràn yẹn ẹ fi di tàtọ́wù yìí di fún so tí gbogbo eléyìí bá wá pé gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tó kù ọlọ́run wà pé iṣẹ́ náà so ìdínú tí ìrun fi se pàtàkì nínú iṣẹ́ wa bákan náà anabisa sallam ó pe ìrun ní òpómúlérú ẹ̀sìn islam anábì ní ra'sul amri al-islam wa umuduhu as-salah gbogbo alámàrí tó tóbi jù kò sí bí islam òpómúlérò islam ọ̀hún o náà ni ìrun so tí a gbogbo wa láti mọ̀ pé tí a bá tẹ khaima tá bá yẹ òpó khaima kí ni ó ṣe yọ sọ̀kalẹ̀ so ẹnikẹ́ni tí ó bá ti fi ìrun rẹ̀ lẹ̀ islam rẹ̀ náà ti bàjẹ́ nìyẹn níbi pàtàkì irun ọlọ́run ọba ó tún ṣe irun yẹn lọ́rùn èèyàn fún gbogbo àsìkò ní gbogbo àsìkò kódà ní àsìkò tí wọ́n bá tẹ́ bá ń jagun ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ní kẹ́ tún gbé irun dúró so eléyìí fi hàn pé irun ṣe pàtàkì ọlọ́run ní wa in kunta fihim fa aqamta lahumus salata faltakum ta'ifatun minhum ma'aka liya'khudhu aslihatahum so nígbàtí ọba ń bẹ wọn tẹ́ẹ̀sì ń jagun lọ gbé ìrun dúró nínú wọn kírun fún apá kan kápá kan mú wọn gbé nǹkan ìjà lọ kún fi máa sọ apá tẹ̀ fún so a ó rí pé ìrun yẹn ṣe pàtàkì ìdínú tá a fi ṣe ní ọ̀ràn àyàn ìpẹ́ ká tún kírun lásìkò tá ń jà lọ èé tá a ní fílẹ̀ di àsìkò tí ọkàn bá balẹ̀ ká ṣùgbọ́n ọ̀ràn àyàn ní ká so àwọn ọmọ ogun míì wọ́n ma wọ́n dojúkọ àwọn tí wọ́n ń kírun láti máa ṣọ́ wọn táwọn náà bá parí àwọn tá kírun àwọn náà gba nǹkan ogun àwọn náà tún ṣọ́ àwọn tí wọ́n ń kírun lọ́wọ́ títí oníkálukú ó fi kírun eléyìí fi hàn pé irun ṣe pàtàkì jùlọ. bákan náà kò sí udhiri kan tí ó mú kí ànábì sallallahu alayhi wa sallam kí ó fi irun sílẹ̀ kódà nígbà tí ó wà ní àsìkò nira tí ó gbádùn tọ́lọ́ tó ti fẹ́ kú anẹ́bísà sálẹ̀ yóò máa bi àwọn ìyàwó ẹ̀ léèrè asọ́lẹ̀ nọ́ọ̀sì sí àwọn èèyàn ti kírun nígbà tí ó fi Sayyidina Abubakar láti máa kírun fún àwọn èèyàn yóò tún máa bi wọ́n léèrè sáwọn èèyàn ti kírun nínú mọ́sálásí bákan náà yìí pàtàkì rẹ̀ níbi tó tóbi tó ó ní òpinya láàrin kèfèrí àti mùsùlùmí ó ní òpinya gbogbo ẹni tó bá sì ti fi irun irun sílẹ̀ òun náà ti di kèfèrí nù ọlọ́ni fàyíntábù wa aqamu s wa atawu fa ikhwanukum fid tí wọ́n bá túbá tí wọ́n sì gbẹ̀rún dúró tí wọ́n yọ zàká wọ́n ti dọmọ ẹ̀yà inú ẹ̀sìn nìyẹn so ìgbẹ̀rún dúró wọn olúmọ wọn di ọmọ ẹ̀yà inú ẹ̀sìn torí pé àwọn náà ti di mùsùlùmí bákan náà Ànábì sallam nínú àsọtẹ́lẹ̀ tó sọ fún Abu Darda ó ní la tushrik billah má ṣe ṣe má ṣe bá ọwọ́ ọlọ́run ọba wórogún má ẹbọ sí ọlọ́run ọba wà ń kò tẹ ìta áwòkò rìkta kódà kọ́ pé wọ́n gé ọ sí méjì ní àbí kí wọ́n sun ọ́n náà má sì ṣẹbọ sọ́lọ́run wàlá tàtùrùkì sọ̀lá sọ̀láta maktubatan mutaammidan má ṣe fi irun ọ̀ranyàn sílẹ̀ pẹ̀lú mímọ̀ pẹ̀lú àmọ̀sí ẹni pé kéèyàn máa máa fi irun sílẹ̀ láìkí fàmẹ́ntàrọ́kà muta'ammidan gbogbo ẹnikẹ́ni tí ó bá fi irun sílẹ̀ láìkí dámàámà ṣe faqad bari'tu minhu dhimma bari'at minhu dhimma ẹni pé kò sí alkawari kankan láàrin èmi rẹ̀ mọ́ kò sádéhùn kankan láàrin èmi rẹ̀ mọ́ àdéhùn yẹn ti tú so kò yẹ ṣe mùsùlùmí mọ́ nìyẹn so èyí fi hàn pé irun ó ṣe pàtàkì jù bákan náà anabi sallallahu alayhi wa sallam ní al-ahdu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafara òpin yà ti ń bẹ láàrin èmi àti àwọn tí kìí ṣe mùsùlùmí òun náà ni irun gbogbo ẹnikẹ́ni tó bá fi irun sílẹ̀ òun náà ti di kèfèrí mélòó nínú àwọn tó ń jẹ́ abdulfatah abdulrazak abdul tó yẹ pé wọn ò kírun gbogbo tásìkò òun bá tó àwọn wà bí tí wọ́n ti ń jẹ ayé wọn wọ́n sì máa pera wọn ní mùsùlùmí so ọ̀pọ̀lọpọ̀ tí ń rìn lórí títì ní ìsìn tí ń pera mùsùlùmí kèfèrí ni tí ọ̀mọ̀ so àwọn àfáà ní gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ìrun sílẹ̀ ọ̀ràn àyàn ni kó túbá kó sì bẹ̀rẹ̀ sí kírun kìí ṣe pé yọ́ wàá san èyí tó fi sílẹ̀ torí pé bó ti ẹ̀san padà gan àní gbà torí àsìkò tó fi ilẹ̀ yun àsìkò náà bó kírun ọ̀hún gan nígbà lọ́rẹ̀ torí kó ti di kèfèrí so bó tiẹ̀ wá san padà gan kò ní jẹ́ gbígbà so yóò kàn pàpà máa kírun sóni so èyí ni pé ó ti padà sínú ẹ̀sìn Islam nìyẹn so ọ̀ràn yẹn ni kó túbá kó padà máa kírun torí pé ohun tó ṣe ohun tó hàn tó jẹ́ sọ̀hí ó ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fìrún lẹ̀ láìkí lámàámà sí ó ti di kèfèrí àwọn àfáà míì wọ́n ń sọ pé tí a bá bi léèrè tó bá sọ pé ìrun èsì ọ̀ràn àyàn lórí òun ìgbà náà ló tó di kèfèrí torí pé lẹ́yìn kó fi ilẹ̀ òun náà ó tún ṣe ìqrar pẹ̀lú ẹnu ara rẹ̀ kó wọn kì í ṣe mùsùlùmí tó ti bẹ́ẹ̀ náà eléyìí kò yí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam padà wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ìrun lẹ̀ ó ti di kèfèrí so ìdínú tó fi jẹ́ pé nígbà tí wọ́n bá bi àwọn ará ná iná jahannama ọlọ́run bá kọ́ sọ àánú ẹ̀ tí wọ́n bá bi wọ́n léèrè pé kí ló mú yín mo wọ́n ná má salakakum fi sakar kí ló mú yín tẹ́ wọnú ná àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mention náà ní ìrun qalu lam naku àjẹ́ ọ̀kan nínú àwọn tó ń kírun so bákan náà ọlọ́run bá tún sẹ́bilé gbogbo ẹnikẹ́ni tó ń fi ìrun ṣeré kì í ṣe pé kò kí o ṣùgbọ́n ń fi ń ṣeré fi ń ráre ọlọ́run ní fawailu lil musallina alladhina hum an salatihim sahun ègbé ó ní fún gbogbo àwọn tí ń kírun tí wọ́n fi ìrun wọn tí wọ́n fi ń lọ́ra tí wọ́n fi ń ṣeré tí wọ́n mú tó tó rùn wọn láti máa kí ní àsìkò tó ẹkún kí ọlọ́run bá kí ó sọ wa nú ẹ̀ kọ́lọ́wọ́n bá kó ṣe wá nínú kírun kírun worked down so a dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró báyìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inṣàlá a bẹ̀rẹ̀ lórí babul mawaqit èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́wọ́n bá kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe nínú ẹ̀ ọlọ́wọ́n bá kó forí jìn wa. وعليكم السلام nípa àti ìròyìn tí ó máa ṣe àìlọ tó lè ṣe àwọn ẹ̀nà ní wáṣíkò tí àwọn yìí obìnrin tó máa lọ ájì wọn fún wọn ní ẹ̀rí pípa hmm. wọn Well, ala kulli hal ìdájọ́ ẹni tí oògùn yẹn sì dá haibọ̀ yẹn kódà kọjá pé àsìkò tí haibọ̀ yẹn máa ń wá nú oṣù ó ti tó ṣùgbọ́n haibọ̀ yẹn ò wá torí pé oògùn tí ó mu tó ń ti bẹ́ẹ̀ náà a ní sọ wípé kó fi ìrun lẹ̀ torí pé àdì àsìkò haibọ̀ rẹ̀ ti tó torí pé ìdájọ́ yẹn ó dá lórí pé jíjáde ni kò dá lórí àsìkò ìdínú tó fi jẹ́ pé ẹni tó máa ń ṣe é for example níbẹ̀rẹ̀ oṣù tó wá yí padà tó lọ sí àárín oṣù àní sọ wípé ńgbà tó yẹ pé tó ń ṣe lẹ́bẹ̀rẹ̀ oṣù ó di dandan kó fi ìrun lẹ̀ lásìkò yẹn torí pé ìjáde ẹ̀ ó ní ìdájọ́ tó wà lórí ẹ̀ so àìjáde rẹ̀ yẹn ìdí tí ọ̀wá fi jáde òun kọ́ ni tí a fẹ́ lò ń bí àìjáde rẹ̀ ṣùgbọ́n tá a bá máa lo ìdí tí ò fi jáde ó ní níta máa lò náà ní àbọ̀rọ̀ ìpalára tó wà ń bẹ̀ so kò tọ́ láti para wa lára tó bá jẹ́ pé múmú ó ń pa obìnrin lára ìgbà náà kò tọ́ láti mú tí ó sí ìpalára nú ẹ̀ Allahu alam kò sí aburú nú ẹ̀. Aleyhisselam. dá náà. táwọn ya bá lọ hajj wọ́n máa rí àwọn ènìyàn máa ń lo àwọn omi. náà wọ́n ní kò ní fẹ́ kí hajj. hajj. náà ni a ṣe ìdáhùn ṣe sọ ni pé kò sí torí pé ohun tá a nílò ní jíjáde haibọ̀ náà nígbà tí ò ti jáde yẹn kò sí tó mú iṣẹ́ hajj wọn kò sí tó mú àwọn àrùn tí wọ́n kí so a sì ní sọ pé kí wọ́n fi ìrún lẹ̀ ní àsìkò tí wọ́n ń ṣe haibọ̀ nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti jáde wallahu alam ohun tí àwọn àfáà tí wọ́n ṣe ìdáhùn lórí ẹ̀ nìyẹn wọ́n bi Sheikh Uthaymin lórí irú irú béèrè yìí náà òun náà sì dáhùn bẹ́ẹ̀ pé kò sí aburú kankan torí pé ohun tí a nílò náà ni ìjáde ẹ̀jẹ̀ náà tí ó bá ti dáje kò tí ì sí ìdájọ́ lórí ẹ̀ tó dìgbà tí ó bá jáde ṣùgbọ́n sábàb ìdí tí ó fi síwọ́ nǹkan ni tí Islam fẹ́ lò ń gbà ìjáde rẹ̀ ni Islam fẹ́ lò náà wa alaikum yóò sì sáàyù sáburú nù ẹ̀ yóò sì sáàyù ẹ̀ so ibi tí wọ́n ti ń ṣe sáàyù bó bá wu èèyàn yàn ní wọnú mọ́síláṣí àyè wà lọ́nà ẹ̀yìn téèyàn gbà wọlé àyè wà téèyàn ń gbà jáde àyè yàn téèyàn gbà ní so kò sáburú nù ẹ̀ ọ̀làwà rẹ̀ parik sinam. èmi ní ìsìn mọ́síláṣí akírun pẹ̀lú ìmọ̀ ìmọ̀ mi ò ọ̀daràn pọ̀ bàtà tí ọ̀daràn pọ̀ ó jáde àwa tá akírun sí abẹ́ combine tiwa. ẹ̀yin eh, náà akọkọ ni pe gbogbo ibi tí bá ti ní ìrun imam morati kò káwọn èèyàn kó dárùn kí tí ò bá ní ìdí tó pàtàkì ìdí pàtàkì ibẹ̀ ni pé ẹni tí ò bárùn ẹni tí ò bárùn tán wá wọlé táwọn náà sì pé méjì wọ́n ti tó kí jẹ́m ìnìyàn àwọn yẹn wọn ò plan rẹ̀ láti má kírun pẹ̀lú imam ó kàn wá pé wọ́n léètì ni so eléyìí wọ́n ní ìdí pàtàkì láti kírun láìsí pẹ̀lú imam ratib ṣùgbọ́n nínú àwọn àdáb tí ó yẹ pé a lè parun pọ̀ ìparun pọ̀ yẹn ọ̀ràn àyàn ìdẹ̀kùn ni a sì dẹ̀kùn fún wa ní pé ká parun yẹn pọ̀ torí pé ní àsìkò yẹn tẹ́lòmíì bá jáde lọlé kò dájú pé yóò lè padà wá sí mọ́síláṣí láti wá kírun ìṣá yálà torí òjò tó ń rọ̀ àbí yálà lórí òkun tó ń mú àbí òtútù tó mú so kìí ṣe ọ̀ràn yẹn so ìwà kírun míì lẹ́yìn ìmáàmù rátì nígbà táwa bá kírun yìí nígbà tí ìmáàmù bá wá padà dé láti kí ìṣá yẹn léwu ni ó kírun lẹ́yìn náà <laughs> nígbà tá a ti kírun tó kálukú ti lọlé àwa náà ni máàmù ọ̀hún wáyé tá àkókò wa gba ìmáàmù ní ìmọ̀ràn láti kí irun yẹn papọ̀ lọ́nà tí ó gbà yìí instead ká wá dá títí wá kí so níbi bí a bá ti ń dá kírun náà ẹlòmíì náà yóò lóun ò kí torí pé kò sí imam so lórí pé a fẹ́ ṣe rúkṣọ̀ yìí báyìí a bá pín orí àwọn mùsùlùmí so gbogbo àwọn nǹkan báyìí àwọn wo títóbi nǹkan tá a fẹ́ ṣe àti ti repercussion tó máa mú ọ dání so a rí pé tí ó mú dání ó ju àǹfààní tó wà níbẹ̀ lọ. èèyàn ní ìmáàmù má dààmú pọ̀ mọ́ṣáláṣí ẹjọ́ kírun téèyàn bá ní nǹkan tí ó ṣe mọ́ṣáláṣí tó ń lè jókòó ó ṣe nǹkan rẹ̀ àdúrà fọwọ́sẹ̀ àbí nǹkan àbí tẹ́ bá ti dàrún pọ̀ ní ọ̀ràn yẹn ní kẹjá lè mú mọ́ṣáláṣí. ala kulli hal kò sí ọ̀kan tó jọ mọ́ àkọọ́lẹ̀ yìí pé ó di dandan kẹ́ ẹ̀ kú mọ́ṣáláṣí ṣùgbọ́n nínú àwọn tíra fíkù àwọn àfáà sọ pé ẹ wá ní kírun méjèèjì papọ̀ tán kẹ ẹ tún wá jókòó máa síláṣí máa ṣàròyé torí pé n tá a fi fi tá a fi ṣe ìdẹ̀kùn fún yín ìnira àti lọlé padà sóńgbà ẹ̀sìn ti kírun òǹkà kùkù kùkù máa lọlé èyí táwa jókòó táàtò máa ṣe nǹkan míì tí ọjọ́ mẹ́sìn nínú mọ́sálásí èèyàn kí ló wá ló dé tá a darun pọ̀ fún èyí ṣe tá a kúkú wá jókòó ọ̀hún ká kúkú wá kí irun ní àsìkò rẹ̀ tó pé al-aslu lásìkò rẹ̀ so eléyìí rúkúsọ̀ lásán ni so ìdínú táwọn afáàfin pé nígbà tí a bá kírun yẹn tán ó ti ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo wa ká ló pa lọ sí wa kí wá ṣe pé ó wà lákọọ́lẹ̀ so èyí wọn wá mí ni pé ẹn tó wá jókòó sí mọ́sálásí tún ti ń ṣe nǹkan mí ìtọ́jú mọ́ ẹ̀sìn yálà ń ka Qur'an ni káwá ní ìrun rẹ̀ ti bàjẹ́ so jókòó tó jókòó yàn tí àsìkò ìṣá ìbá ilé tó bá mọ́sálásí ó di dandan kó tún kírun yẹn padà áà ṣùgbọ́n àfẹ́ kọ́ yẹ pé a wà á jókòó títí àsìkò ìṣá ìrun tó wá fi bá wa kí á ló dé tà kúkú jókòó ká dúró de àsìkò. ẹgbẹ́ sẹ́rẹ̀ ni wọn náà lórí ìdáwọn ìdá àwọn ọ̀gá náà àdàmùkọ wọn àdàmùkọ wọn síláṣí àjọ kíọ̀ ló wá jáde báyà kí n máa lọ gáréjì ibi mọ́sálásí rándàbọ̀ tó mọ́ báyìí tí wọ́n ń hmm. dààmú ṣé èmi lè jọ ìwọ̀n. wẹ́n alákùnlé ha sẹ́rí dídàrún pọ̀ yìí gbogbo ẹ̀ náà ó pín lórí àníyàn ni bákan náà kì í ṣe àsìkò kan náà lẹ́jọ́ kírun pẹ̀lú ẹni tí kò dàrún pọ̀ torí ìdàrúpọ̀ ni pé ẹ lọ ìrun àkọ́kọ́ lára ẹ tètè kírun ẹlẹ́ẹ̀kejì èyí ni pé àsìkò tí oòrùn wọ̀ táǹkì magribi àsìkò àsìkìyàn kọ́lẹ́ẹ̀kì ẹ láti dúó díẹ̀ kí àsìkò yẹn fẹ́ wọ àsìkò ìṣà lẹ́wà kí magrib ńgbẹ́ bá ti ń kí magrib tán àsìkò ìbẹ̀rẹ̀ àsìkò ìṣà ti fẹ́ wọlé lẹ́wà kí ìṣà yìí so gbogbo ìgbà tí a bá ní àníyàn àti dàrún pọ̀ alájẹjẹ pé ózìrì yẹn ti wà nílẹ̀ kì í ṣe pé ózìrì ó dé bá wa so ózìrì yẹn ti wà nílẹ̀ a wà á dà níyàn pé irun òní o a dà papọ̀ ni a wà á lọ irun magrib lára láti kí papọ̀ so ń gbà tẹ́mi sì ti kírun magrib ní àsìkò rẹ̀ mo ti jáde kúrò ní mọ́ṣáláṣí láti ní pé mi ò níyàn àti dàrúpọ̀ mi èyí wá ṣe tí ń tún tẹ̀lé àwọn tó yẹ pé tẹ́lẹ̀ dáàmà láti lẹ̀ wá àwọn ti ní àníyàn láti dàrúpọ̀ tí ó kémi ó kúkú dúó de àsìkò torí pé al-aslu oníkákírùn ní àsìkò so ẹ jẹ́ ká dúró báyìí ní tí a sọ tó ṣe déédéé ọlọ́run pé ó fún wa ládẹ̀ assalamu alaikum